mẹ́kùn láyè. níbo. àlejò ọ̀rọ̀ ti bá iná lejò. eléèdùn àwa kò ní ọ̀rọ̀ alálẹ̀ ìlú. ìlú bàjẹ́. pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́sùn wá tí wọ́n jẹ wá nù. Elédùà máa ń lọ. Mo bá ọmọ ọlọ́mọ wọn lọ lọ́jà nírètí lọ́wọ́ fẹ́ràn ọjà tó lọ́wọ́ lọ́wọ́ fẹ́ràn ọjà lélẹ̀. Ẹ mọ̀jà wọn dojú òkú kọ̀nà àfihàn o. Jáwọ́ náà lọ́jà lọ́jà kí ló dé? Ẹjọ́ ń jalè ni. ṣé ìwọ lọ yìnbọn láìpẹ́. èmi ni ah! ọ̀tọ̀ dìbò ló gbé o mẹ́kùnlá ààyè tá a mọ̀ pé lórí ibú ni ó sì pa méjì inú ọmọ rẹ̀. ẹ ti pọ́ ọmọ mi méjì nísìn ogún ọmọ ni wọ́n fi pa o. torí ọjọ́ ọkú àbọ̀jọ́ ogun torí ìdágìrì ogun tí ìṣẹ̀lẹ̀ láàrin ìlú ni. wọ́n jẹ erógun ikọ́ ẹ̀rù ogun ẹ̀jẹ̀. èmi àbọ̀ pé torí ìyálọ́jà yín tí mo jálè kan náà ni.